kára lé ẹ káàbọ̀ báyìí òun ni à ń kí èrò ọmọ kíkọ́ ẹyin tèmi tẹwà nílé ẹ ló lè fẹ́ Miliki Express ẹ bá ń gbọ́ ká máa Miliki ẹ ká máa Miliki kẹ́lẹ́lẹ́ mo kí gbogbo olólùfẹ́ ètò Miliki Express pé ẹ kú kalẹ̀ lálàáfíà ni mo bẹ́ sọ̀rọ̀ pé ẹ̀yin tèmi mọ̀ pé inú ìdùnnú àtọ̀yẹ̀ torí pé Miliki Express ètò alálùbáríkà tòtò yẹ pé ó máa ń fún wa ní ayọ̀ ó máa ń fún wa ní ìdùnnú láṣẹ Èdùmàrè ohun rere báyìí ohun ayọ̀ ohun ìdùnnú kò ní wọ́n nínú ìdílé wa láṣẹ Èdùmàrè náà mo tún gbàdúrà fún wa pé àní rí dààmú àní rí jàǹbá ẹ wo tẹ bá ń gbọ́ òkè òkè báyìí lẹ́yìn fọhùn òkè òkè náà báyìí ni a máa máa lọ àní wálẹ̀ àní relẹ̀ láéláé mo kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ẹ eh? Miliki Express ni kama má miliki Miliki Express Miliki Express ni orúkọ tèmi ni Bimbo Badmus aka Queen Madiva bẹ́ẹ̀ kèmi lójú oge náà kò sì tẹ pèmí báyìí tí mi jẹ́ torí pé ojú tó ń sọ̀rọ̀ tó ń talking alóyin lóhùn sexy ọmọge tó wà talent bá gbọ́ multi talented Madiva èmi náà rò torí pé mo ṣe ń sọ̀rọ̀ náà ni mo ṣe kí ni ni mo tún ń kọ èmi náà kọ́ ọlọ́wọ́ ọ̀bẹ lójú màrè ni láṣẹ ohun tí mo wá ní tọ́lá ń fún mi kò ní kú mọ́ mi nínú àtẹ̀yìn tèmi tí wọ́n ń tẹ̀wá nílé tó yẹ pé náà ní àwọn ẹ̀bùn lóríṣiríṣi lọ́kọ̀ òjọ̀ kan ta tún ṣe kí ni ta tún ní àwọn nǹkan míì tá à ń ṣe lẹ́yìn pé à ń ṣe iṣẹ́ tí elédùn àrùn wàrà ti wá ṣe láṣẹ̀dùmarè ògo wa báyìí kò ní wọmi ògo wa kò ní kún wa nínú. lẹ́ni akóhun tó pọ̀ wá fún wa ẹ má worry, ìròyìn ìdárayá ẹ má ide ìdè kàǹpé campus gist ìdè kàǹpé bákan náà àwọn onílọ́kùnjọ̀ kan orin aládùn to yẹ pé a sì gbádùn ara wa lórí ètò ní ni express náà ó wà nílẹ̀ a sì láǹfààní láti kó ẹ̀kọ́ ẹ rí pé lọ́sẹ̀ yìí mo ṣe kí ni mo ṣe mo ṣe red on red you know wine on red torí pé èmi sì ń ṣe val lọ́wọ́ aṣojú ní oṣù february àdàmọ̀ pé oṣù ìbùnmi tán fún wa pé oṣù ìfẹ́ la wà fourteen ni o fifteen ni o eighteen ni o twenty something ni o oṣù february oṣù ìfẹ́ ni aṣojú kí ni a sì máa mílíkì nínú ìfẹ́ ẹ ká lọ jó sí orin Tiwa Savage tó pe àkọlé ẹ̀ ní forty nine ninety nine à ń bọ̀. Miliki Express lè to ètò ní Miliki mo lérò pé gbádùn orin tiwa Savage tí mo fún wa ká ṣe kí ká fi ṣe ká fi bẹ̀rẹ̀ ètò Miliki Express arọ́tàwà báyà abala ìròyìn ìdárayá lọ́sẹ̀ yìí kí ni mo mú wá fún wa ẹ fẹ́ mọ̀ ẹ jẹ́ kí n ṣá yín sí ẹ ká lọ gbọ́ ohun tó wà nílẹ̀ fún wa àti the hot láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa à ń bọ̀. Sophie Momodu lọ fún ìsinmi ráńpẹ́ kankan o mo kàn ṣàánú rẹ̀ láti fún ní ààyè láti lọ sí Ghana tí ó ń lọ ni. Davido ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ lẹ́yìn tí àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀ wípé òun àti Sọ́fì Mọ̀mọ́dù wọ́n jọ lọ sí ilẹ̀ Ghana pẹ̀lú ọmọ rẹ̀ Ìmádé ó wá sọ wípé ẹ mà dákun torí Ọlọ́run ẹ̀yin tèmi ẹ mà ṣàánú mi torí pé gbogbo ohun tí ẹ máa ń fẹ́ ni láti jẹ́ kí inú ìyàwó àfẹ́sọ́nà mi ìyẹn Chioma kí ó máa bàjẹ́ torí pé kò sí àyè fún òun àti wípé òun ní ohun tó yẹ kóun ṣe ní ìlú Ghana bákan náà náà Sophie ní ohun tí ó yẹ kó ṣe fún ọmọ òun Ìmàdé náà nílùú Ghana òun ló jẹ́ kí òun ṣàánú rẹ̀ torí pé òun fẹ́ kí wọ́n lọ gbé ẹkọ́nọ́mì lẹ́yìn ọ̀rọ̀ èyí ni Sophie Muhammadu wá jáde wípé ẹ mà ṣàánú mi kẹ́ ọlọ́run máa mà jẹ́ kí ẹni tí ò yẹ kí ó sọ̀rọ̀ sí ní sọ̀rọ̀ sí ni Davido ó ṣàmọ̀ wípé àwa ò kí ń gbé ẹkọ́nọ́mì o first class àbí business class ni ó wáá sọ wípé lẹ́nu kí òun kọ̀ mẹ́nu dákẹ́ torí twenty twenty tóun wà yìí òun ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ Aki kí adẹ́rìnpòṣónú Chris Clown kú oríire ti ìyàwó rẹ̀ tí ó ṣẹ̀ fi òrùka ṣe ó máa sí lọ́wọ́ ìyẹn Jojo ó sọ wípé mo fẹ́ fẹ́ ọ̀rẹ́ mi ẹni bí ọkàn mi tímọ́tímọ́ ṣé kí n gbẹ́sẹ̀ lé ọba ti ìwó ìyẹn olúwo ti ìwó ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ lẹ́yìn rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ tí wọ́n ti túká báyìí ọba ìwó ló sọ ọ̀rọ̀ yìí sí orí ẹ̀rọ ayélujára ìyẹn Instagram láti bi àwọn olólùfẹ́ rẹ̀ pé A ah, Tiwa Savage ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó dára jù tí mo nífẹ̀ẹ́ gidi gan Tiwa Savage orí adé á ẹ o àmọ́ ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n bi yín ṣé kí n gbẹ́sẹ̀ lé e. lẹ́yìn tó bá fi ọ̀rọ̀ ẹ sórí ẹ̀rọ ayélujára ní ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ rí ìyẹn Queen Chanel ni ó sọ wípé a ẹ mà fi ọba sí inú àdúrà torí pé ẹni tóun mọ̀ tẹ́lẹ̀ kọ́ leléyìí o tí ó wá ń kọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára ó wá ní ẹ̀yin tèmi kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ o ẹ jọ̀wọ́ ẹ fi kábíyèsí sínú àdúrà mo wá ní àlàáfíà o kẹ́nikẹ́ni kó má rí tèmi sọ kó má bomi rárá. náwó sí ara rẹ fi owó ṣòwò kí o dẹ̀ gbàdúrà kí olúwa kí ó bùkún iṣẹ́ ọwọ́ rẹ dẹ́kun láti máa kó gbogbo owó tí o pa lọ sí ilé ìjọsìn torí pé wòlíì rẹ béèrè fún jẹ́ kí ẹnikẹ́ni dúró sí orí pẹpẹ láti sọ fún ọ àbí kí wọ́n pàṣẹ fún ọ wípé ǹjẹ́ o ní five million naira àbí two point five àbí one million débi pé wọ́n tún wá gbèdé orí fifty thousand naira ó wá sọ wípé olúwa bùkún fún ẹ ọdún twenty twenty yìí oore ọ̀fẹ́ ọlọ́run kò kí ń ṣe fún títà o má jẹ́ kí wòlíì kankan tàbí ẹnikẹ́ni kí ó tàn ẹ́ torí pé ọlọ́run tí à ń sìn kò kí ń ṣe ọlọ́run tí ó ń fi owó ṣòwò àbí tí ó ń ná owó lórí pẹpẹ ẹ dákun èmi ti wí tèmi o torí ohun tí olúwa rán mi rè ní ọdún 2020 Timi Dakolo tí ó jẹ́ olórin ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ nínú àwọn ohun tí ó fi sórí ẹ̀rọ ayélujára ìyẹn Instagram ní ọdún tuntun yìí orin ilẹ̀ nàìjíríà ni wọ́n ń gbọ́ tí wọ́n dẹ̀ ń jó sí jù ní ìlú ghana gbogbo ilé gbọ́dọ̀ dúró gbọ́dọ̀ dópin ní ọdún twenty twenty orin ilẹ̀ nàìjíríà tí wọ́n bá ń jó sí àbí tí wọ́n bá ń gbọ́ ní ilẹ̀ ghana gbọ́dọ̀ jẹ́ èyí tí wọ́n ti fi olórin ghana kan sínú rẹ̀ gbogbo ẹ̀ ṣe kíni ó gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsí ní ọdún yìí. dami crane ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ wípé tó bá yẹ pé ọ̀rọ̀ tí òun sọ yìí akọrin ghana ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ àwọn èèyàn wọn ti bu dáadáa àmọ́ òun ní tòun o òun ò sí nídìí àbòsí òun wọ́n láti Aki kí Naira Marley kú oríire ti ìfilọ́lẹ̀ record label tuntun pàápàá jùlọ ó tún fi àfihàn àwọn olórin ẹgbẹ́ rẹ̀ mẹ́rin tí ó ti fi sí ara Marlians record akíkú oríire bákan náà a kí Mercy Aigbe kú oríire ti ọjọ́ ìbí rẹ̀ torí pé ó jẹ́ ọmọ tí a bí ní January 1st nínú ọdún yìí a kì í pé ó kú oríire a kí gbogbo àwọn òṣèré tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà pé wọ́n kú oríire láṣẹ ẹ̀mí wọn á ṣe ọ̀pọ̀ rẹ̀ lákòótán lákòótán Tasha ni ó jáde láti sọ wípé ẹ̀yin tèmi ẹ gbọ́ o èmi Anita Natasha Akinde ti gbogbo yín mọ̀ sí Simply Tasha mo ti parí ìbáṣepọ̀ mi pẹ̀lú Bill's Vision ìyẹn ti T-Biz tó jẹ́ ọkọ̀ Tiwa Savage tẹ́lẹ̀ rí ó wá sọ wípé kò síjà láàrin wa o àmọ́ mo kò fẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé èmi ò sí pẹ̀lú Bill's Vision mọ́ ó wá sọ wípé ẹ má ṣì mí gbọ́ o èmi àti tbs àjọ ní àṣẹṣetọjọ dámọ̀ràn pàápàá jùlọ tbs ló ràn mí lọ́wọ́ débi tí mo dé yìí àmọ́ ọdún 2020 yìí mo fẹ́ láti dá wà mo dẹ̀ ti dá wà ó wá sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Bill's vision pé ó ràn òun lọ́wọ́ láti parí ọdún 2019 ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. ó wáá sọ ipò 2020 tá a wá wà yìí ẹ̀yìn tèmi ẹ máa retí ohun àrà ọ̀tun láti ọwọ́ èmi ọmọ yín Tasha kojú báyìí lọ ní ti abala ìròyìn ìdárayá tọ̀sẹ̀ yìí ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká. ọtí ọtí lèlè yẹn ti pé ètò ìròyìn tèmi tẹ bá gbọ́ ọtí ọtí gbàgbós gbìdìgbìdì wo sì ni ètò ní ìròyìn tọ̀sẹ̀ yìí ẹ wọ ẹyin tèmi nílé hmm. kọ́lọ́ wọn ṣe máa ṣàánú àwọn ìlú mọ̀ọ́ká wa máa sọ fún wọn pé tá a bá ti ń wo tá a bá ti sọ pa nírú ọmọdé ọ̀pá lẹ́yìn táwọn láwọn kọ́ ṣe ká máa mọ àwọn tá a máa wò lọ́kọ̀ọ́ṣe pápá jùlọ tá a bá wọ́n yàn láwòkọ́ṣe ká máa wo dáadáa ara ẹ̀ láwòkọ́ṣe ká máa wo àìdá rẹ̀ báyìí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ẹ wẹ́ ká sí lọ́jọ́ sí orin Burna Boy tó pe àkọ́lé ẹ̀ ní anybody adogun time ah ẹ wẹ̀ máa kí n kọrin yẹn fún mi torí tí bá kọ́ ẹ máa ní Bímbọ́ lòun tá a bá padà dé Tóyìn Abdul Abalẹ̀ Àgọ́dọ̀ tá a fún lóhun tó ní fún wa lábala campus gist à ń bọ̀. pé orin yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìnú tẹ́ bá ń gbọ́ lọ́rọ̀ pọ̀pọ̀ swag ẹ̀fíìsì pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ talent ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé hmm, tẹ́ bá ń gbọ́ eh, abínibí ni àfihàn wọn níṣẹ́ orin ni a rí i pé Don Jazzy ti ṣiṣẹ́ tó pọ̀ lórí àwọn olórin látòrí D'banj The Prince Dr. Seed ni o Tiwa Savage ni o ọ̀pọ̀ lóṣìíríṣìí Ricardo Banks ni o lọ́kòjọ̀kọ́ tó fi wá dórí Rema DNA àti àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ kí ni tí ó ṣe sign sí record lè bá rí pé Don Jazzy kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn lágbo lẹ́wọ́n sọ̀rọ̀ nípa orin afropop Don Jazzy ó jọ̀kan lára àwọn tó jẹ́ wípé wọ́n ṣí ọ̀nà wọ́n ṣílẹ̀kùn sílẹ̀ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ talent láti wá láti wá jẹ̀gbádùn láti ní òkìkí láti mọ̀ sí nípa orin láti jẹ̀gbádùn àti láti pawó lágbolé olórin. Adéyẹyẹ pé Tiwa Savage lásìkò yìí ó jọ̀kan lára àwọn olórin obìnrin tó jẹ́ pé wọ́n ń gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá àti iṣẹ́ orin ilẹ̀ nàìjíríà lárugẹ káàkiri àgbáláyé Tiwa Savage oúnjẹ kíni oúnjẹ kíni wàá dùn pé bẹ́ẹ̀ ni a ní ọ̀kan lára àwọn olórin obìnrin tó jẹ́ wípé kò sí tó ti pè wọ́n pé ó orin yá tí kò ní jáde láti wá débi pé Beyonce gan ó feature Tiwa Savage ẹ̀rí pé ó jẹ́ ohun ayọ̀ ohun ìdùnnú pọ́kànjú lọ́pọ̀lọpọ̀ àwọn olórin tí Don ti sign náà ni àwọn olórin òkè òkun náà wọ́n ti parapọ̀ láti ṣe orin torí pé wọ́n rí wípé ẹni yìí ó ní ẹ̀bùn ẹ̀ ni orin ọ̀nù ẹ̀ ni àti pé iléeṣẹ́ orin tó dá sílẹ̀ náà ilé yẹn ó tò ìfẹ́ wà ń bẹ̀ wọ́n fi ìfẹ́ bára wọn ṣe bára wọn lò òun ló ṣe lọ ló ṣe tò létòlétò ẹ ká lọ fi orin rema tó pe àkọlé ẹ̀ ní iron man kàṣekínni ká tó fi gbádùn ara àwọn iṣẹ́ àti ọmọ Don Jazzy à